بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته نتسواج يوم أيام الإسلام نتسواج لوري حديث إليكي يتأتبار لوري ره دبي الإحسان ما المفهوم بالإحسان في الإسلام kí ni àgbọ́yé tí islam gbọ́yé tó fẹ́ kí mùsùlùmí ó gbọ́yé nípa tí ń jẹ́ al-ihsan eléyìí ni ẹpísọ́dì ẹlẹ́ẹ̀kẹjọ níbi sharhu hadithi tí a ń ṣe fúnra wa a ní ń ṣe ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam níbi tí a ti sùn ní ẹpísọ́dì ẹlẹ́ẹ̀keje ó ní wípé malaku jibril alayhi ju ṣe ọlọ́run léèrè sallallahu alayhi wa alihi wa sallam fa akhbirni anil ihsan قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك oní tí ń jẹ́ ká ṣe dáadáa òní kó o sin ọlọ́run ọba bí ìgbà kó òun rí bí ìgbà kó òun wò torí pé bó o bá tiẹ̀ lè rí ọlọ́run ọba yìí ń rí ọ bó o bá tiẹ̀ lè rí ọlọ́run ọba yìí ń rí ọ eléyìí náà níbi tí afọ̀rọ̀tì sí níjẹ̀jọ́ a sì ṣàlàyé oríṣiríṣi àwọn ọ̀nà ṣé o gbóná àlè ihsan tí máa ń gbà wáyé nínú Qur'an èyí tá a tún ní padà síbẹ̀ mọ́. يشير إلى أن العبد يعبد الله على هذه الصفة ويستحضار قربه وأنه بين يديه كأنه يراه وذلك يوجب الخشية والخوف والهيبة والتعظيم كما جاء في رواية أبي هريرة أن تخشى الله كأنك تراه wọ́n ní daadaa ń jẹ́ dáadáa ìṣe dáadáa ó kí ẹrú sì máa sin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó máa nífunra máa pọ́ lọ́wọ́n bá súnmọ́ òun kó máa gbé ìsúnmọ́ ọlọ́wọ́n bá sínú ẹ̀mí ara rẹ̀ kó máa ríra ẹ̀ nírí wípé òun bẹ níwájú ọlọ́run torí pé eléyìí ní máa ń jẹ́ kí payà ọlọ́run ọba kó yàn fún yàn imú kí bẹ̀rù ọlọ́run bá ṣe rí inú rìwáyà Abu Hurairah tí wọ́n ń ṣe ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ń sọ fún un pé máa páyà ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìgbà kó ń wọ ọlọ́run in tó bá mú kọ́mọ ìrẹ́ ìlú máa bẹ̀rù ọlọ́run bí ìgbà pé ń wọ ọlọ́run àbí bí ìgbà pé bòun bá tiẹ̀ rí ọlọ́run ọba ń wo òun irú ẹni bẹ́ẹ̀ yóò kiri lẹ́sẹ̀ jọjọ jẹ́mọ̀ mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ kò ní máa rí ẹ̀ṣẹ̀ dunnú kò ní máa rí ẹ̀ṣẹ̀ yọ̀ gbogbo nǹkan tó bá lè bá ìmánì rẹ̀ jẹ́ àbí tó bá lè dín ìmánì rẹ̀ kù yóò jìnnà sí i nínú nǹkan tí ń bà ìmánì èèyàn jẹ́ níwà ẹbọ wà Inú nǹkan tí ń bà ìmánì èèyàn jẹ́ níwà kúfúrú wà Inú nǹkan tí ń bà ìgbàgbọ́ jẹ́ làwọn ẹ̀ṣẹ̀ tó kù náà wà gbogbo ẹni tó bá ṣe wípé sincerity ẹ̀ ìsìn lọ́hùn ọba lódodo ìsìn lọ́hùn lóòótọ́ ó rinlẹ̀ nù gbáyà rẹ̀

torí kẹlùmí ò mọ̀ wípé ìdádàálẹ̀ nù ìsìlámù ìlérò aburú sọ́nṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam ni ìmọ̀ ṣe àdádálẹ̀ ìmọ̀ mú àwọn nǹkan tuntun tuntun wánú àlámẹ̀rí ẹ̀sìn lè tó ń ṣe ńlá sallallahu alaihi wasallam tí ò fi kọ́ àwọn sàhábà lẹ́kọ̀ọ́ gbèdéte pé ó fi kọ́ àwa tá a wá lẹ́yìn àwọn sàhábà lẹ́kọ̀ọ́ ẹlòmíì ò mọ̀ wípé ìmọ̀ ní àbá aburú ìlérò aburú sọ́nṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìbéèrè wa wáyé wípé ẹni tó jó ń bídíà bó la sì lè sọ wípé ń lérò aburú sànàbì á ní lérò aburú sànàbì torí pé tí ń sọ fáwọn èèyàn ni wípé gbogbo ohun tó kì í ṣe lámúwá òun kì í sọ̀rọ̀ o torí pé ó ti ṣiṣẹ́ jẹ́ àbí kó jásí pé ntọ́ lọ́wọ́n bá fi ran òun kọ́ ló fi jíṣẹ́ so èyí tèmi ń sọ fún yín tó yapa sí tó mú wáyé èmi gangan ni mò ń bá yín sòdodo ọ̀rọ̀ èmi gangan ni ń sòfin ẹ̀sìn tọ́lọ́wọ́n bá mú fún yín so yín tó wà níbi kí n náà ṣe bídíà ní Islam ó léwu gan tọ́lọ́wọ́n bá fún yẹn ńlá káyè tó jiná tó sì fún yẹn ní ìròrí tó péye èyí ò rí gbọ́yé bẹ́ẹ̀. so gbogbo ẹni tó bá ti yí wípé ń gbìyànjú nù ṣe sí rẹ̀ láti máa sin ọlọ́run ọba gbígbà pọ́ ọlọ́run ọba ń wò yóò jìnà sí ìwà ẹbọ yóò jìnà sí ìlà ìwà ẹbọ ìwà kèfèrí méjèèjì yìí òun fa ti ń jẹ́ mọ́nì tu kúrò lẹ́mìí èèyàn ni òun bá tọ̀rọ̀ṣẹ́ìdì jẹ́ níbàjẹ́ yányán tí ò ní wúlò fún yàn náà àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó kù bí à ń mutí bí à ń parọ́ bí à ń jalè bí à ń jákun mọ̀lẹ́bí bí à ń kọ́ ha tí ò da sóbì gbogbo àwọn ọ̀wà yìí àbí ṣìnà ṣíṣe ni ìwà tí ò dáa gbáà ni tó yẹ kí mùsùlùmí ó jìnà sí bó tiẹ̀ já sí wípé bí bá ń bẹ lọ́wọ́ èèyàn kì í ṣe pé bóyá ó tu mọ́nì kù láàrún lọ́rùn èèyàn ṣùgbọ́n ó dín mọ́nì kù bí èèyàn bá sì padà múra ìwà ṣìnà náà lè padà súyàn débi ẹbọ ìwọ ọtí mímu náà lè padà súyàn débi ẹbọ ìwọ olè jíjà náà lè padà súyàn débi ẹbọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀gọ́rọ̀ ọlọ́ṣà lẹ́nu tí wọ́n ń jalè tó já digunjalè mélòó nu wọn náà ní èéṣẹbọ tí èé bí sùn múlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣìnà mí náà lẹ́nu náà bí múlẹ̀ gbogbo oríṣiríṣi iṣẹ́ ògùn ni wọ́n ń ṣe láti ríṣì náà wọ́n ṣe àbí àwọn tí wọ́n ń tẹ́ mọ́gùn sára sára obìnrin fún ara wọn ṣé ìyìn tí ń jẹ́ oògùn mọ́gùn ṣé kèé ṣe ìlànà ṣàìtọ́nù ni so gbogbo irú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn náà òun ni a ṣe ń rí nínú àwọn àhàdífì míì tó ní ṣe náà alẹ́ sọ́lá àti sọ́lá mi sọ wípé ẹ jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn náà torí pé tó bá ṣe pé bá ti mọ̀yàn lára yóò padà parapọ̀ tó padà wá di ẹ̀ṣẹ̀ ńlá tó padà wọ̀yàn kó nù sílá. gbogbo àwọn nǹkan wọ̀nyí òṣùn gbọdọ̀ gbọ́yé yóò mọ wáyà tọ́lọ́wọ́ bá ń sọ wípé wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata wípé báwọn ẹrúsìn mi bá bi ọ́ léèrè nípa èmi ọlọ́run sọ fún wọn wípé mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí èmi ọlọ́run bò jìnnà sí yín rárá mo sì ń gbọ́ ìpèpè olùpèpè nígbà tí bá ń pè mí eléyìí yóò mọ rẹ̀ lẹ́mìí mùsùlùmí pé ìyìn ọlọ́run ọba sámú lọ́wọ́ bí mo fẹ́ bo sí pamọ́ fọlọ́run bí mo fẹ́ fara pamọ́ sí fọlọ́run ọba sí ìsọpọ́lọ́ ọba ò rí mi ni àbí sọ pé kò mọ̀ nípa nǹkan tí ń ṣe nínú ààyè mi lọ́ọ̀ ni wàhùwà máa kún àyìnà máa kúntùm gbogbo ibi tó bá wù kẹ́ wà láyé ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú yín al-ma'iyyatul ilmiyya ma'iyyatul ma'iyyatul muraqaba Allah subhanahu wa ta'ala ń bẹ pẹ̀lú gbogbo wa lórí mímọ̀ rẹ̀ ìmọ̀ rẹ̀ rọ kiri ká wa bẹ́ẹ̀ náà ní fi ìmọ̀ rẹ̀ náà sọ wa kò síbi tá a lè sá sí táwọn abọ́mọ́lọ́ wọn bá lọ́wọ́ inna Allaha la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama' kò sí nkẹ́kẹ́ tí ń bẹ́nu sánmà yìí àti ilẹ̀ yìí tó pamọ́ sọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ó sì wá pamọ́ sí i òun kó dágun tí ń bẹnu sánmà ni àti sánmà ga fún ara rẹ̀ ọlọ́run kọ́ ló dá tí ń jẹ́lẹ̀ ni àti gbogbo ẹ̀dá tí ń sẹ̀mí lórílẹ̀ tàbí tí ń sẹ̀mí lábẹ́ ẹlẹ̀ nǹkan kó sì wá pamọ́ sọ́lọ̀ ọba tó dá ọgbà àwọn nǹkan yìí bí gbogbo eléyìí náà ni ó mọ bí kéèyàn ní ihsan wa ta'ala ló fi wáyé nínú àwọn àhàdífì míì pàápàá jùlọ mọ́ Bukhari àti mọ́ Muslim wọ́n gba àhàdífì yẹn wá tó ń ṣe ọlọ́run bá máa ń sọ náà rọ̀ wípé inna ahadakum idha qama yusalli fa innama yunaji rabbah aw rabbuhu baynahu wa bayna al-qibla ó ń ṣe ọlọ́run alayhi salatu wassalam ó ní gbogbo ìgbà tẹ́nìkan nu yín bá ti dìde tí ń kírun kó mọ̀ pé dájúdájú òun bọ́lọ́run bá sọ̀rọ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ ni o ọ̀rọ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ ló ń bọ́ lọ́wọ́ bá sọ o àbí kó já sí pé ànábì ní ọlọ́wọ́n ọba rẹ̀ ń bẹ láàrin rẹ̀ àti kíbla tó dojúkọ gbàtẹ́dà bá ṣe allahu akbar tó wá já sí pé kó tó mẹ́nu lé sóòrọ̀ tí kó tó mẹ́nu lé fatiha tó kọ́ mú àwọn àdè yìí àti olùsìtìfìtàhì wá àwọn àdúrà tá a máa ń ṣe tá a fi ń ṣìnú kíká tó ké fatiha tó wá ṣe wípé ìwo ibi tí ó forí kàn lórí ilẹ̀ ó ní ìfúnra mọ̀ pọ́lọ́wọ́n mọ̀ ń wò ó ó ní ìfúnra wọn pé ọlọ́run subhanahu wa ta'ala máa ń bẹ láàrin òun àti kíbùlà tó ń dojúkọ sírò ẹni bẹ́ẹ̀ wá níbẹ̀rù ọlọ́run ọba bí ṣé kò wá ní páyà ọlọ́run ọba bí sírò ẹni bẹ́ẹ̀ wá tún kúrò lórí irun ó tún máa wà kàtàkàtà ó tún wá kúrò lórí irun yóò máa sọ àwọn ọ̀rọ̀ pátípátí èyí tó lè bá ìmánì rẹ̀ jẹun àjọ ọlọ́run èyí tó lè ba àṣepapọ̀ rẹ̀ jẹ́ láàrin òun àtọ́lọ́run ìkódà èyí tó lè tako sáàlà àṣepapọ̀ rẹ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn èèyàn akẹgbẹ́ rẹ̀ a tún rí inú àwọn hadithi míì tí alimami Bukhari àti imam Muslim náà tún gbà wá bákan náà wípé níjọ́ tó ń ṣe Ọlọ́run sọ fáwọn tí wọ́n pariwo ṣe zikir lẹ́yìn rẹ̀ náà sọ̀hábà tí wọ́n rò wípé ó yẹ kílè náà lè jẹ́ ọ̀nà tó ń ṣe Ọlọ́run bá fi dá wọn lákẹ́ tí fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé innakum la tad'una asamma wala ghaiba innakum tad'una sami'an qariba ó ń ṣe Ọlọ́run ní èéṣe kí ló dé ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala tẹ̀ ń pè yìí kìí sọ bá di tí innakum la tad'una asamma ọlọ́ọ̀ba tẹ̀ ń pè yìí kò ní ìdípa pariwo kò ní ìdípa gbóhùn sókè lálálá kọ́lọ́ọ̀ba tó gbọ́rọ̀ ọba yìí e sọ bá di ọba yìí ṣe ọba tó tẹ́ wà ọba tí ò sí ní hmm? ọba tó ṣaláìsí níbi ẹ̀kọ́ kan nìyẹn nu hadisi tamúra wa fún wa yìí tamú wa fúnra wa yìí gbogbo ìran tí bá ń jẹ́ àzíkiri tẹ́ẹ̀dá ń ṣe tá a sẹ́ wàá ń pariwo hee tá a fọwọ́ gbára wa láyà àbáàdúrà náà lẹ́nìkan lòun ń ṣe tó máa tàka súfe tó máa pariwo eléyìí ò sínú ìlànà Islam ìlànà bídíà ni kí mùsùlùmí ó jìnà sí torí pé Ọlọ́run bá tẹ̀ ń pè yìí sami'an qariba ọba olùgbọ́ràn ni ọba tó sì sún mẹ́ta ni pẹ́kípẹ́kí ó yẹ kí mùsùlùmí gbé sínú ọpọlọ kó fi máa sùn díwọn kí ni tí ń ṣe lẹ́sìn kí ni tí ń ṣe lẹ́sìn ṣé bó ṣe ń ṣe ẹ̀sìn rẹ̀ yìí náà ṣé ìjẹ́ sincerity ń bẹ́nu ẹ̀sìn ìjẹ́ tí ń jẹ̀lẹ̀ ṣìṣàn sí ń bẹ́nu ẹ̀sìn rẹ̀ ìjẹ́ ìṣe dáadáa pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala níbi ká ní àkídà tó lálàáfíà pẹ̀lú ọlọ́run níbi ká nígbàgbọ́ tó yanrantí pẹ̀lú kọ́dàrú tọ́lọ́run bá kọ́ mọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí fìtínà bá dé láfi máa rí i pé wàlọ́ọ̀hì máa máa qalla min al-iman qad uqli'a qad uqli'a min qulubi ba'd an-nas bó ti wò ó kéré tó nínú tí ń jẹ́ gbàgbọ́ wọ́n ti fa tukú lẹ́mìí àwọn kan náà àwọn èèyàn. tádọ́wò bá ṣẹlẹ̀ pẹ́rẹ́ báyìí bóyá lára ìyàwó àbí lára ọmọ àbí lára ara rẹ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀ àbí lára mọ̀lẹ́bí rẹ̀ ẹ máa rí àwọn ọ̀rọ̀ tí ó máa já ìlú rẹ̀ àwọn èèyàn tí ó mọ̀ túmọ̀ sí wípé ìjẹ́ aníyàn lè nínú iṣẹ́ ìbáàdà wa báyìí ká tún gbọ́ hadithi míì tó ń ṣe ọlọ́run alayhi salatu wassalam tó sọ fún wa wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ yaqulu Allahu azza wa jal ana ma'a dhanna abdi bi wa ana ma'ahu haythu dhakarani fa in dhakarani fi nafsihi dhakartuhu fi nafsi wa in dhakarani fi mala'in ذكرته في ملأ خير منه وإن تقرب مني شبرا تقربت منه ذراعا وإن تقرب مني ذراعا تقربت منه باعا وإن أتاني يمشي أتيته هرولة حديثه الإمامان الشيخان الجليلان البخاري ومسلم نبا حديثه وفواننا وترى حديثه وتبجيه وإن شاء الله صلى الله عليه وآله وسلم ó الله سبحانه وتعالى فيه وننوره يبقى إمي الله ń bẹ lórí èrò ẹrú sì mi pẹ̀lú mi bẹ́rù ẹrú sì mi bá ṣe rí pẹ̀lú mi lèmi ọlọ́run bó sì máa bá a lò wàhánà máa àwò àìsàn zakarọ ni èmi ọlọ́run sì ń bẹ pẹ̀lú ẹrú sì mi láyè tó bá ti rántí mi àyè tó bá ti rántí ọlọ́run ọlọ́run ọba ń bẹ pẹ̀lú rẹ láyè òní ń bẹ pẹ̀lú mímọ̀ ń bẹ pẹ̀lú ọ̀rọ̀ kiriká kì pé ń bẹ pẹ̀lú personality ẹ̀ ìtumọ̀ ẹni tó gbogbo tó bá rò pé ó wà láyé mọ́rò pọ́lọ́bọ̀ ò sí ń bẹ níbi mímọ̀ mo rò pọ́ lọ́wọ́ bọ́ ò sí ń bẹ̀ níbi kó rí ọ ọlọ́ọ̀bá ni mò ń bẹ̀ pẹ̀lú rẹ̀ wà ni fi nẹ́fṣì bírú ẹrú sì mi nì tó bá rántí mi nú ẹ̀mí ara rẹ̀ èmi olo subhanahu wa ta'ala náà èmi náà rántí rẹ̀ lọ́dọ̀ ara mi bó bá rántí mi láàrin gbangba àwọn èèyàn ìrántí Ọlọ́run láàrin gbangba àwọn èèyàn kèsè kéèyàn kó n'diri kó kó ta kálá ń sàṣì kiri ká máa dìstọ́bù òlu rárá ìrántí ọlọ́run láàrin gbangba èèyàn òní pé ńgbà tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn tí ń bá wọn ṣàṣe papọ̀ ó pòfin ọlọ́run bá má láàrin wọn ó jìnnà sáwọn ìwà tí ò dá láàrin wọn kò sí wọn ń ṣùtá wọn rí dáadáa látara rẹ̀ ọ̀nà kan nìyẹn nínú ọ̀nà tí wọ́n tú ìrántí ọlọ́run ní gbangba láàrin àwọn èèyàn sí ìrántí ọlọ́run ní gbangba láàrin àwọn èèyàn ni wípé èèyàn bẹ láàrin àwùjọ kan ó wá ṣe ogun tí ń ṣe ṣe lèèyàn bẹ̀rẹ̀ sí ṣe fíkírò rẹ̀ jẹ́jẹ́ tó ṣe pé ń wí síta lóhùn dí wọn tó ń fún ẹnìkan lè gbọ́ subhanallah alhamdu subhanallah alazim la hawla wala quwwata illa billah allahumma sallallahu alaihi muhammad sallim gbogbo àwọn èèyàn ọ̀tọ̀ ní nǹkan míì tí wọ́n rán káàkiri ẹni tí ń wáyé ń wáyé ẹni tí ń ṣe nǹkan míì ṣe nǹkan míì wọ́n wá dá wà láàrin wọn bẹ́ẹ̀ náà ni wọ́n rí ọ dájókòó ó sì ń ṣèrántí ọlọ́run ọba tó láàrin gbangba àwọn èèyàn tó ti ń ṣèrántí ọlọ́run ọba yẹn pẹ̀lú bọ́rọ̀ ọlọ́run ọba ti múmú láyà rẹ tó àti bí káyà ọlọ́run ọba ṣe tóbi lẹ́mìí rẹ tó ọlọ́run ọba ní zakarutu fi mọ́lẹ̀ ẹnìkẹ́rìmìn èmi ọlọ́run ọba náà sì rántí rẹ̀ láàrin gbangba àwọn tí wọ́n lóore ju gbangba èyí tí ti rántí èmi ọlọ́run ọba lọ. tíro ẹni bẹ́ẹ̀ bá súnmọ́ mi lóun di wọn ti ń jẹ́ elbow sátọ̀lọ́wọ́ ní jẹ́ tó bá rántí mi ní inch kan ní ìtí jẹ́ íǹtì ìtí mi ọlọ́run fi fi rántí gẹ́gẹ́ bí ẹ̀san ni wípé ihun tó gùn bí ìgúnwọ́ ọwọ́ lèmi ọlọ́run rẹ̀ tó bá sì rántí mi tó rántí mi náà nígúnwọ́ ọwọ́ èmi ọlọ́run ọba báàn ní tó jẹ́ ìlọ́po ìlọ́po ọ tó bá wá bá lẹ́ni tí ń wá bí ọlọ́run èmi ọlọ́wọ́ pàdé rẹ̀ ní wàrà sísà àtàìtì hùwárùwàlà èmi ọlọ́wọ́ pàdé rẹ̀ ní wàrà sísà ẹ̀rí tó bá wá pàdé mi ọlọ́run wà ní àtàní yẹ́mṣí tó bá wá bí mi ọlọ́run lẹ́ni tí ń rìn ń kasẹ̀ rìn ni bá pàdé rẹ̀ ńkọ́ ń pàdé rẹ̀ ní yárayára ni gbogbo ń túmọ̀ sí pé mùsùlùmí òdodo ní gbogbo ìsẹ̀mí ayé rẹ̀ ń kọ́ ọmọlẹ́kọ̀ọ́ kí ó ni tìwé ní kọ́ wọn ni ń lọ́dọ̀ ni ń lọ́dọ̀ ọmọ ni a gbọ́dọ̀ máa ní that very feeling ká máa ní ìfúnra mọ̀ pé ọlọ́run wa ta'ala ó máa rí wa ọlọ́run subhanahu wa ta'ala kò mọ̀ kọ́ wá tì láì mọ́ wòye wa ọlọ́run subhanahu wa ìmọ̀ وإن دخلت على محمد بن النضر الحارثي فرأيته كأنه منقبض فقلت كأنك تكره أن تؤتى قال أجل فقلت أو من تستوحش أو من تستوحش فقال كيف أستوحش وهو يقول أنا جليس من ذكرني أنا جليس من ذكرني أبو سامة أم ولد محمد ومن نادر الحارثي ni mo to rí tó kó sísún tó kó sísún kí annahu munqabidun kéèyàn kó sísún kó súrajọ wọn bi léèrè wípé ah ìwọ Muhammad ọmọ Nadir ó dàbí ìgbà pé o kórìíra kéèyàn tiẹ̀ wá bọ̀ ó ní bẹ́ẹ̀ ni mo kórìíra rẹ̀ ó ní wọn wá bi léèrè wípé a ó mọ tẹ̀sítẹ́ òṣìṣú ṣé ayò máa mú ọ báyìí níwọ̀n nìkan tó dá wà ó ní kẹfà tẹ̀sítẹ́ òṣìṣú ó láyún ó sì mi bó ní sì máa feel lonely wọ́n wáyé kul ana jalisu man zakarani nígbà tóun náà wá ń sọ náà rọ̀ wípé èmi o olùbájókòó gbẹ̀ tí bá rántí mi olùbájókòó gbẹ̀ tó bá rántí mi ń fèsì yìí fún Abu Sama wípé ìdájókòó mi tí wọ́n rò pé mò ń kó súsú yìí ọlọ́run bá tí mò ń rántí yìí tó lẹ́ni tí ń bá jókòó ìṣesí àwọn ẹni ọlọ́run rèé náà mùsùlùmí gbogbo ẹ̀ ló bàjẹ́ tán lẹ́nu ẹlòmíràn náà ò lè gbénu lé àfikún lọ sí assembly gbogbo àwọn àyè táwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ wọn aláyò lórí ń bẹ̀ wọn afẹnusátà olórí kò sọ́kùnrin kan tí ó kọjá lára wọn wọn afẹnu ẹnu ẹ̀gàn kan kò sóbìnrin tó kọjá lára wọn tí wọn ò ní sọsọkúsọ ń pa rẹ̀ bí wọ́n ṣe dì tẹ̀ tí wọ́n ṣe kọ́tẹ̀ gbogbo àwọn àyè tí wọ́n ń jókòó sí náà ni wọ́n ń lọ wọ́n bá darí oko wọn tán darí ibi iṣẹ́ wọn tán darí ibi iṣẹ́ òòjọ́ wọn ó ti níbi táwọn èèyàn máa ń kó ni ti ṣe ní ó ti ṣe lọ́ṣọ̀ọ́ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni nínú àdámọ́mọ́ ẹ̀dá èèyàn ni wípé èyí ò fẹ́ kí èèyàn máa relate mọ́ àwọn èèyàn kó mọ̀ jẹ́ gbogbo ìgbà náà èyí mọ̀ ojókòó kanú ilé ṣùgbọ́n ìbéèrè ni pé gbogbo àwọn àyè tí kò wá ń lọ yìí ibo là á tún rí ọ̀rọ̀ ọlọ́run bá fi ṣera wa láǹfààní torí allah subhanahu wa ta'ala jẹ́ ká mà látòrí ahọ́n ìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé ìjẹ́ wípé gbogbo àyè tó bá wù ká lọ láyé àsìméjì àsìmẹ́ta àwa sọ̀rọ̀ fà á ìṣẹ́jú kan lálu ni ìṣẹ́jú méjì lálu ni ojú bẹ́ẹ̀ lọ lálu ni tá a bá fi rí ọ̀rọ̀ ọlọ́run bá bára wa sọ tá a rí ẹ̀rọ ọlọ́run bá dàbára wa tá a rí ìrántí ọlọ́run bá kankan ṣe àfi kó já sí pé irú àsìkò tá a lò pẹ̀lú ara wa nì yóò padà di òfò fún wa lóòjọ́ àlùkìyàmà gbogbo àwa yìí wáyé lé nì mo lẹ́tí ráyè sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ ń rí sọ́ńbẹ̀ náà bọ́rọ̀ ṣàìtọ́n gbogbo tí ń lọ lágbàáyé nínú wa tí ò dáa gbogbo ohun tá a rò kó dáa tá a fi ń sẹ̀mí lẹ́nì gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa sọ tó lóore fún ẹ̀dá nírú àsìkò yìí kó máa lo ọ̀pọ̀lọpọ̀ ọgbà àánú ilé láti máa fi ṣètò ọlọ́run láti máa fi ṣèrántí ọlọ́run pàápàá jùlọ tí ò bá bùkátà kó lọ ta ìyàwó ń bẹ́ńlẹ̀ ọmọ ń bẹ́ńlẹ̀ èèyàn ṣe ní jókòó kó máa dá àwọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run iléeṣẹ́ ilé kí ó ti ń ti kọ́ àwọn èèyàn ni iléeṣẹ́ ti ti ṣòwò ni gbogbo tí ń jófin ọlọ́run tó rọ̀ ń gbọ́ àwọn àyè wọ̀nyí kí n máa rántí ọlọ́run láwọn àyè wọ̀nyí pẹ̀lú ìmọ̀ tẹ̀lófin ọlọ́run pẹ̀lú ìjìnà sí gbogbo àwọn tó bá jẹ́ èèwọ̀ ètí Allah subhanahu wa ta'ala tó ní ká jìnà sí. bá a ṣe máa rí nìyẹn Habibu Abu Muhammad a máa farapamọ́ sínú ilé rẹ̀ tí ó máa sọ wípé man lam taqarra 'aynuhu bika fala qarrat 'aynuhu wa man lam fala anis gbogbo ẹni tí tí ò bá wá tutù ojú pẹ̀lú ìwọ ọlọ́run tó tújú rẹ̀ ò bá tutù pẹ̀lú kó máa báwọn ọlọ́run ọba dòwò pọ́n gbogbo ìgbà kó máa ṣèrántí ìwọ ọlọ́run ní tó dájú ṣáká ni wípé ojú ẹni bẹ́ẹ̀ ò ní tutù láyé o gbogbo ẹni tí ò bá na fàájì kó lè na ìtẹ kó lè gbafẹ́ pẹ̀lú ìwọ ọlọ́run kó ṣe fàájì pẹ̀lú ìwọ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ kò sí fàájì kan tí ó rí ṣe o kò sí ìnájú kan tó lè wúlò fún bí ó bá jásí pé padà di àbámọ̀ fún lóòjọ́ alkiyama abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó ṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wá lẹ́nu tó ṣe pé gbogbo ibi tá a bá ń rìn sí láyé ìṣẹ̀sìn tó rí ìtọ́ ọlọ́run ọba onímọ̀mú lẹ́yìn wa. lẹ́yìn náà tí al tó bá gbogbo lára yẹn tán nínú iṣẹ́ ìbáadà torípò náà ló ga jùlọ nínú àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta tí islam pín sí. islam lahu thalathu islam ní àwọn ìpele mẹ́ta tọ́lọ́run bá gbé e kà ìpele àkọ́kọ́ ní islam gangan fún ara rẹ̀ àlàyé ti lọ lórí ẹ̀ ìpele kejì náà ti ń jẹ́ iman ìpele kẹta ni ti ń jẹ́ ihsan al-ihsan yìí la fẹ́ wá fẹnu rẹ̀ kò yí al-imam rahimahullah ta'ala wọ́n sọ̀rọ̀ méjì kan lórí ti ń jẹ́ al tó ká ṣera wọn láǹfààní ọ̀rọ̀ àkọ́kọ́ náà ọ̀rọ̀ méjèèjì náà ó ní wípé al الذي يقع من العبد إلى ربه ينبغي أن يصل به العبد إلى العبد مثله dáadáa èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá fi ṣèyàn lọ́ṣọ̀ọ́ tíyàn fi ń sin lọ́hùn lónìí kan tíyàn ò rí orogún pẹ̀lú ọlọ́run tíyàn ò sì wẹ́ lòmíì lọ́ba míì tíyàn mọ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run tíyàn ò sì sin ẹlòmíì pẹ̀lú ọmọ pẹ̀lú ọlọ́run gbogbo àdánwò tí ń ṣẹlẹ̀ sẹ́dà ìyẹn fara yí ìyẹn fara dà ìyẹn fọkàn dà ẹni tó sì sọkúsọ sọ kò mìíyàn gbogbo dáadáa yìí níbi ìsàfọ̀mọ́ fọ́lọ́run ọba subhanahu wa ta'ala yìí dandan náà ni kí dáadáa yìí tìyàn lọ bí kíyàn ṣe dáadáa pẹ̀lú ẹlẹgbẹ́ yẹn nú ẹ̀dá èèyàn òní ti ń jẹ́ wàrí ìṣe dáadáa sọ́lọ́run ọba òun náà ni ó kọ́ yàn ní ìṣe dáadáa sọ́mọ ẹ̀dá èèyàn torí pé Allah subhanahu wa ta'ala tó bẹ̀rù débi wípé ò sí nǹkan mi pẹ̀lú rẹ̀ ò ṣẹbọ pẹ̀lú rẹ̀ ò sì ṣe bídíà pẹ̀lú ò sì ṣe bídíà nú òfin rẹ̀ gẹ́lẹ́ bí ó ń ṣe ńlá subhanahu wa ta'ala ṣe mẹ́sìn rẹ̀ wá náà ló ń gbìyànjú láti ṣe gẹ́lẹ́ bí àwọn as-sahabatul kiram àti àwọn at-tabi'una ṣe gbọ́ ìsìláàmù wọn yé tó sì ṣe lo ìsìláàmù náà gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà ń gbìyànjú á sínú gbogbo tí wọ́n ń jẹ́ Qur'an tó gbàgbọ́ nípa Ọlọ́run àti gbogbo tó jẹ́ súnà tó gbàgbọ́ nípa oúnjẹ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo so ló fi sí pé kì í ṣe ọ̀rọ̀ gidi kẹ́ni lágbájá nínú ẹ̀sìn kò ní wà kò gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ gidi láyéláyé kò gbọ́dọ̀ jẹ́ ní tí ó máa jẹ́ wà mùsùlùmí gbogbo ẹni tó bá fi lè ní ìjọsìn láyé ó yẹ kó ní wàrí lọ́wọ́ ni ọ̀ràn yẹn ni torí pé tí ń jẹ́ iṣẹ́ ẹ̀sìn yìí kò sí tó wá kọ́ ọmọ ẹ̀dá yẹn kí ní wàrí lọ bẹ́ẹ̀ náà ni tọ́lọ́ ń bò ní dúkìá ìmú zakati jáde ètí zakati ò tí wọnú dúkìá rẹ̀ náà ń tọrẹ àánú rẹ̀ kán wá nírú ẹni bẹ́ẹ̀ kó wá níwá kán wá ló ya ọ̀sán jù iyò onísùtà àwọn ará àdúgbò rẹ wọn rẹ́kún lára rẹ̀ ó sì ń kírun àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n rí ìbànújẹ́ látara rẹ̀ ó sì ń kírun ìyàwó àtọmọ rẹ̀ nù lé ìyàwó ti mi kódà lọ́pọ̀lọpọ̀ ohun tí ń jọ̀sán láyé fi ń gbàwẹ̀ ni lóru gan-an bí ò bá di wípé mo sá dìmọ̀dìmọ̀ gan kì í lè súnmọ́ mi nẹ́fìlà ni ó mọ̀ yan àmọ́ tó ń ti bẹ́ẹ̀ tí kan bá dáhùn àti ìyá rẹ̀ pọ̀ ìyàwó rẹ̀ pọ̀ báyìí gbogbo ògbà tí ni àwọn ọmọ ògbọ́dọ̀ ṣàṣeṣe nínú ilé báyìí gbogbo ìyá ni gbogbo ṣùtá ni bẹ́ẹ̀ náà nínú jàmá mọ́ṣáláṣí àwọn jàmá mọ̀ lóòótọ́ pé kèé kèé fo jàmá ogun lakọ́ bá mọ́ṣáláṣí àmọ́ ń ni àwọn èèyàn eléyìí gbọ́dọ̀ jẹ́wà mùsùlùmí o òun ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní innama bu'ithtu litammima makarimal akhlaq wọ́n gbé mi dìde torí kí n lè pé gbogbo àwọn ìwà alálàáfíà wọ́n gbé mi dìde torí kí n lè wú kí n lè pé àwọn ìwà alápọ̀nlé ń jẹ́ sí pé tí jẹ́lẹ̀ ihsan níbi ká san ọlọ́run bá lónìí kan ká máa san ọlọ́run bí gbàpá ń rí eléyìí náà gbọ́dọ̀ máa jẹ jáde wa gbọ́dọ̀ máa jẹ àwọn ọ̀rọ̀ tá máa sọ ẹlòmíà ní wallahi ibi tó sún mi dé ń sọ̀rọ̀ kò bá kùn gbèsè ọ tó bá rí kànga gan fẹ̀lẹ̀ kó sínú rẹ̀ wàláì kò yẹ kó níbẹ̀ fún mùsùlùmí mùsùlùmí gbọdọ̀ jẹ́lẹ̀ ké ọ̀rọ̀ burúkú gbọdọ̀ máa ti gbóró ẹni mùsùlùmí jáde ó ń ṣe Allah subhanahu ó ń ṣe Allah alayhi salatu salam ní jẹ́ yíwa wípé mùmíní èso ní sọkúsọ mùmíní èsì àṣà ẹ̀dá mùmíní ò gbọdọ̀ mọ ojú ní wá ìmọ̀ ríra èèyàn nídi pọ́lọ̀ ọba ń wò mí bí mo fẹ́ sámọ́ lọ́lọ́run ọba fún mo lè paramọ́ fọ́lọ́run ọba fún bọ́lọ́run bá fẹ́ jẹ mí yà ṣé kò lágbára rẹ̀ ni bó bá sì fẹ́ kẹ́ mi ṣé kò lágbára rẹ̀ ni eléyìí gbọ́dọ̀ jẹ́ ìwà tí ó máa jẹ́ prevention fún yàn kò ní bá wọn wá burú. ìkẹ́ ẹlẹ́ẹ̀kejì tí a lè aláìmọ̀tò mùsàlùmí ta'ala tó tó fẹnu kan náà ọ̀rọ̀ yìí ó ní wípé ìgbà tí wọ́n ń six point wọn tán láwọn gbé dáwà wọn lé wọ́n wá ń sọ wípé nínú àmọ̀ràn fún wọn ah, pé bò ní bá ṣe dáa tó kó já sí gbogbo six points tí wọ́n láwọn gbé jáde yìí àwọn point mẹ́fẹ̀ẹ̀fà yìí kí wọ́n mọ̀ mú tiwọn wá kí wọ́n kàn lọ wo hadith ẹlẹ́ẹ̀kejì yìí èyí tó ń ṣẹ́ńlá alayhi salatu wassalam tọ́nà fi jẹ́ ó yẹ wípé yìí ti ń jẹ́ ìsìláàmù ìpele mẹ́ta yìí náà ni. inú àmọ̀ràn tí wọ́n mú wá nìyẹn fáwọn tabligh àtọ̀ fún àwọn fàtáwá míì tí wọ́n fi kọ̀ndẹ́mù wọn inú àwọn fàtáwá tó kọ́ jáde ń pa wọn tí wọ́n rí àwọn tí wọ́n rí àwọn àkíyèsí kọ̀ọ̀kan tí wọ́n pè wọ́n sí òun lélẹ́yìí wọ́n ní gbogbo tí wọ́n fi lọ ń rọ six point yìí eléyìí eléyìí eléyìí táwọn tẹ̀blígì náà mọ lọ́dọ̀ ara wọn wọ́n ní wọ́n sì gbìyànjú kó ṣe pé hadithi ẹlẹ́ẹ̀kejì yìí nínú Imamu Nawawi náà ni kí wọ́n mọ ṣiṣẹ́ lórí kí wọ́n ṣiṣẹ́ lórí tí ń jẹ́ Islam kí wọ́n ṣiṣẹ́ lórí tí ń jẹ́ iman kí wọ́n ṣiṣẹ́ lórí tí ń jẹ́ lihsan mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ́ẹ̀rí wà fún ibo lẹ ti rí àwọn ẹ̀rí mẹ́fẹ̀ẹ̀fà tó já sí pé gbogbo tí ò bá ti sínú mẹ́fẹ̀ẹ̀fà yìí lọ́dọ̀ yín kìí ṣe ìjọsìn ìyẹn tó bá ti wá wà nù mẹ́fẹ̀ẹ̀fà yìí lọ́dọ̀ yín náà nìjọsìn Allah subhanahu wa ta'ala ó mọ lábẹ́ kó má ṣàì ṣe àánú wa so eléyìí káwọn náà gbọ́yé bákan náà àwọn Ikhwanul Muslimun tó sọ pé àwọn náà tó sọ pé olórí wọn Sambanna ó kọ tírà kan tó pè ní al-usul al-ishrun àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ tó ṣe pé ogún ni wọ́n ló ń kà léyìí tí ń jọmọ ìṣúwánù tó bá jọmọ ẹgbẹ́ ìṣúwánù gbọ́dọ̀ gbàgbọ́ èsì tẹ́yìn náà padà síbi mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ padà síbi ìpele mẹ́tẹ̀ẹ̀ta tẹ́lẹ̀ wá fún un hadisi yìí ẹ gbìyànjú lè ní ẹ lò bẹ́ẹ̀ bá tẹ̀lé léyìí ẹ fi kúò nínú ìyapa ẹnu ẹ fi kúò nínú àwọn òkùnkùn tẹ kóra yín sí òkùnkùn yín lẹ kóra yín sí sílé ní ẹ̀jẹ̀ káyọ̀ gbádùn níta mùsùlùmí ò gbádùn nínú ìlú mùsùlùmí ò gbádùn torí gbogbo ẹni tó bá ti jó ń súnà táwọn èèyàn bá ti rí pé ó ní rúngbọ̀n ṣòkòtò rẹ̀ ò mọ wọ́lẹ̀ ó lójú táwọn èèyàn fi ń wò wọ́n gbogbo eléyìí sì wáyé látọ̀dọ̀ ìmọ̀ gbẹ́sìn yíyé àbíkálẹ̀ gbọ́ yé àmọ́fẹ̀ẹ́nu ní dàyín lámọ̀ bẹ́ẹ̀ náà láàárọ̀ gbogbo àwọn níjọ níjọ níjọ lábẹ́ ẹ̀sìn náà tí wọ́n ti di sẹ́ẹ̀tì kalẹ̀ títẹ̀ bíléègì la ṣàlàyé ọ̀rọ̀ bàbá Ibn ta ṣàlàyé rẹ̀ fún wáyé bẹ́ẹ̀ náà ni tàwọn Ikhwanul Muslimun àbójá ahmadiyya ni gbogbo níjọ níjọ níjọ níjọ ẹ ti wá sọ ìlànà yín di ìlànà míì lọ́tọ̀ nínú ìsìlámù yìí àbójá òun sófin náà gbogbo yín pátá ẹ padà sórí ìpìlẹ̀ sunna ẹ padà sínú kùránù èyí tí ta o èyí tó ń ṣe ọlọ́run alayhi salatu salam bá fi júwèé fáwọn èèyàn òun náà nìkẹ́ jẹ́ gbìyànjú kẹ́ fáwọn èèyàn èyí tí àwọn bá ṣe abẹ́lá subhanahu wa ta'ala kó wọ́n sáré sọ́wájú episode tí ń bọ̀ wá lọ ìmúta ti máa ṣàlàyé ọ̀rọ̀ nítẹ̀síwájú lórí kí ní jẹ́ asáà kí ní jẹ́ ọjọ́ gbéra al tí ń bẹ nínú àlàyé hadithi ẹlẹ́ẹ̀kejì tá à ń túrìtì lọ́wọ́ abẹ́lá subhanahu wa ta'ala kó sọ wọ́ta yọgbà náà gbólé ta wí subhanahu wa ta'ala kó wọ́n sáré ṣe nígbà fún وجاري له بابالو وبني بدافنوا سبحانك اللهم حمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك